do Shele, Idon Shele, not Shele. You are welcome to our Land Magazine Radios. And this is our first episode. We'll be talking about the dreadful coronavirus Where they scatter the whole world, they go. And before then, I'll leave you with Obosa by Wininja. And also, don't forget, we, in our studio, we have uh, the CEO of Eight People Chain Nigeria Charity and Orphanage Home, waiting for Benin City, Nobatati, Tobakawaye, Benin City. So we want ask, Madam, how and what did she feel about the situation and how the diaspora people, donors who they travel from Obodo Ibo, they go meet them there, they don't introduce children. How wait and waiting be her precaution. How she want to protect those children. That one might be the story for today. So before then, listen to Obosa and God bless you. Now we need your day, yeah. ọmọ rí gẹ́. Ògbóṣà. Ẹ̀rí gẹ́lẹ́ pọ̀. ekwe moya ruaseregbeme o. iragbọ wedene etuwe dosanọ imiera ye edenere etuwe dosanọ emi kele bu ni mama ile ọmọsa emi kele bu ni mama ile ọmọsa. anya gboya. Ló ní mẹ́kọ̀ọ́ lọ, ó sàdé yàyé. Ọmọ nìkọ̀ọ́ lọ, ìwọ bó sàdé yàyé. Bó eh, sàdé yàyé. Wàhẹ́ mọ̀ gbówá, yóò gbà kó gbogbo. Wàhẹ́ mọ̀ gbówá, yóò gbà kó gbogbo. Ẹ̀rọ pàrọ̀ sẹ́ ẹ̀rọ. ọsẹ gbọrí dodo ọsẹ burúkú àwọn. wali o obosa mi yaye obosa wena wala mo obosa mi yaye obosa wena wala tome kebe gbera me o obosa woman of god message this morning netherlands wato amose ewa yé, ambassador becky ewi domefo obosa wena wali lo lo wala tome obosa wa ló ní ayé. Kòkòsà. Èmi jẹ́mi nùkú alábọ́sà ní ayé o. Ẹ̀rọ parasẹ́ ẹ̀rìn nẹ́gẹ́ fìẹ́. Kòkòsà. It's Jesse Joe, the father's producer. Yes, we are back to the matter. Back to the matter. Now we'll be talking about coronavirus. before we go talk to the CEO of Oberland Magazine Radio, uh, Mr. Lucky Omosigo, in there here with us. And uh, right away, we are going to be talking to the CEO, the Oga the founder of Eight People Change Nigeria Charity Organization and the Orphanage Home. Waiting for number 38 Oba Havaye Street of Plymouth Road for Benin City, Edo State in Nigeria. Now, May we fair welcome uh, our madam. We are on phone with her to know her take. Um, Ambassador Becky Ehisieme um, Emidoma eh, for John Way. You are welcome to Oberland Magazine Radio. Ah, oh, yeah yeah yeah yeah yeah yeah yeah yeah so now uh, you know say for una place there uh, you will have a lot of a lot of a lot of a lot of children wey are they help Where people where they come from obodo oyibo they come dey visit now with this situation of all this coronavirus where they go on all over the world where we say dey kill pipo anyhow back. Where be una take and how una go manage survive to the help these children to dey feed them and everything and what are your precautions how do they protect how do they do them? because some people where they come now, some they come from germany from italo from eh, america gbogbo china wey dey come dey donate una there wetin una wetin una what is your take wetin una preventions for this coronavirus. our take na uh, we make sure say the children dey use hand sanitizer dey wash hand all the time teach them about the coronavirus and also hand gloves with uh, face mask we dey make sure say everybody dey wear hand gloves most especially when visitors dey around. okay for now so uh, our hand sanitizer we get big one for outside we get for gate okay. get for inside house so we dey make sure say when dem come to when visitors come we still okay. tell dem say ah see wetin be our take o oh. then if dem no even come with hand gloves mask we go also give dem make okay. dem wear. okay okay that's a good one so for now you say that they na no they receive. Uh, uh, which goods una dey receive now be that all the clothes wey dem dey bring come we no know whether na coronavirus na either person a patient na either fit wear the cloth or use the toy so wetin be wetin you see and how you think am for the goods wey dem dey bring come use clothes use this use that we know they do accept toys and clothes because of coronavirus. May we they accept uh, envelope from them, which is money where they put for our account. Okay. Until they take care of the children, their school fees and the rest. Okay, okay. So okay. They go feed them, go pay school fees, then go do lesson. Uh, we get nurse where they come the house, where they come treat them, make sure say everything is okay. Mm-hmm. We get securities, we get um, uh, eh, receptionists and all where they support okay. everything for them. So, and also we we are planning on a lot of things. We get a lot of challenges too. Okay, okay. Now we'll be coming back to that your challenge. Now, first of all, for this coronavirus, how now volunteers take prepare bagada to make sure say don't be them by themselves. Go take hand back and come. Hey, our volunteers we don't prepare them well well. okay we prepare them we make sure say all of them they wear gloves they wear mask when then they go out to do outside work okay Most especially for the disabled people where would they uh, people with disability where would they take care of mm-hmm. for outside where most of them not there our house so we they make sure say we they prepare them where where, tell them the precaution where they go take okay. make sure say they get their hand sanitizer for their pocket and all make sure say we we we, we give them the rules because we are not like medicine after death That's so, that's so, that's so. So for the visitors, all of them are don hear. So we talk to the CEO now of uh, Eight People Change Niger, one of the biggest charity organization and orphanage home in Benin City, Edo State. She said, make una they wear on hand gloves, na those they come from obodo But una they wear, una they use disinfectants they wash their hand dem make una carry nose mask put before na dey visit these children like most of una wey dey go do birthday there wey dey go stay with the children play with them give them joy put smile for their face and this thing is very important and he sef he use this medium for overland magazine radio take thank una for all wetin una don dey do if say make una no take am personal if dem say make una wear hand gloves make una wear nose mask That to protect the children and protect ourselves. Now she they talk about oh. So now they know they receive used clothes because they said don't fear. They defend they protect the children. They, they protect vulnerable people. So don't be saying maybe they can't say make you not gonna be saying that the help. Come on to say na pepper soup later. So now at the end of the day, instead of the donations then they, they fit they receive now, they go go buy by themselves So we for Urban Land Magazine Radio, open mouth bagada dey tell una now say who want go support the children if he send money through their bank account or he send them alert through telephone e no compulsory say you must go there Them by themselves now go go market go buy clothes for the children and make sure say the school fees for those children that they do am and this is a very good one I beg, please uh, secretary of uh, eh, eight people change uh, ms ogosa If we don't have we see you. We, are, we congratulate you. I bet you tell us the account number where they fit they put assistance to make to help the children. Yes, um, the Ireland the Ireland account number, the IBAN AIB, it is IE two zero AIBK nine three three one one two three zero one zero zero two six four. I bet you feel repeat them again. Sure. I 20 AIB K933 112 301 00264. Okay, that be the IBA number nine, the second secretary talk now. So that this one for those people waiting for Obodo Ibo, we don't fit take support, meaning for still that don't fit see the same money to go buy globes, buy all those things, but because not be only one person they go there o oh, because many people they go the orphanage home so that dem go take dey see money this money take dey buy disinfectant because this na extra expenses na coronavirus don't carry enter everywhere so they go buy gloves they go buy this one because they say they don't limit people when they enter there so you can send a uh, uh, text message and all that because so so they will tell you how you will send money to them what about the nigeria account nigeria bank is first bank plc Eight people change Nigeria 20325411140. So now here now, I bet repeat them again. First Bank PLC, the account did there. I bet call the account number for them again. 203 254 Eight people change Nigeria. I beg. Who get help? If he send alert, bank them from telephone without to out too much. So, because this one now we have to help ourselves. God bless you, and we'll see you people next time our, from Oberland Magazine our, Radio. Our telephone number, our telephone number is 087 600. That is their telephone number. I beg repeat them. 08 plus 087 7070600. Yeah, this is the telephone number for Oberland, for sorry, for uh, eight people change. No, no, eight people change Ninja, their own number. Gong, gong, gong. Now would they hear because of us as I talk for studio now miss if they fear. Uh-huh. So now make all of us the shock here. You see how they rush they call the number. So please, when we take them jelly, tell me the telephone number for Nigeria. The telephone number of eight people change Nigeria Orphanage Home. Their telephone number now. Okay. Telephone number, please. So with the wait make bring the telephone number so all of una fit call and so that una fit know to book appointment on and they will tell you the preparation what to do. So the telephone number for Nigeria, please. 234 909 355 8918. Okay, so the day for Facebook, eight people change Nigeria or eight people change Nigeria charity and orphanage organization. Now go follow them for Facebook, the day for Instagram, the day for Twitter. So every information Now go see and there. God bless you. And thank you, eight people change for coming to our show. God bless you all. Okay, bye bye. Bye bye.